gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ tèmi tá a tẹ̀ torí ẹ̀ wálé nípa fẹ́ mú wá fún yín òun ni ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ ẹ̀yin obìnrin ni mo fẹ́ kọ́kọ́ gbọ́ gbogbo eléyìí pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin náà kò yọ yín sílẹ̀ ọwọ́ ta ni adùn ìṣerere ìfẹ́ ìgbéyàwó wà ṣé ọkọ ni tàbí ìyàwó gbogbo ẹ̀ lẹ́yìn máa gbọ́ lẹ́nìí tá a máa yàn náà fún yín bóyá ọkọ ló yẹ kó jẹ́ ló yẹ kó jẹ́ ló yẹ kó lé adùn ìgbéyàwó sílẹ̀ ni tàbí obìnrin ló yẹ kó jẹ́ ògbóǹtarìgì tó máa mú adùn ìgbéyàwó jẹ́ òkúnkúndùn nínú ọgbà ayẹ gbogbo ẹ̀lẹ́ máa rí lẹ́nìí. fún àǹfààní ẹ̀yin tí ẹ tún fẹ́ ìtumọ̀ mìíràn tí ó tún ṣe díẹ̀ ju ti eléyìí tí ẹ̀ ń wò pé èwo ni ilé fi lélẹ̀ ohun tó túmọ̀ sí ojú wípé bí ilé bá ń dùn tí ilé bá ń da ọwọ́ ta ni. ó yẹ kó ti wá bí ilé bá ń dára tó ń dùn tó ń tẹ̀síwájú ọ̀dọ́ ta ló pọ̀ sí nítorí pé bí nǹkan bá pé mẹ́wàá tá bá fi wé ìdá ọgọ́rùn-ún ṣé ọkùnrin ló ní ìdá àádọ́ta tí a pè ní fifty percent ní tàbí obìnrin kí àwọn méjèèjì jọ ní fifty fifty ní àbí ká sọ wípé ọkùnrin ló kó ìdá ọgọ́ta tá a mọ̀ sí sixty obìnrin ló kó ìdá ogójì tí a mọ̀ sí forty ohun tí a fẹ́ yànnàná lónìí nìyẹn ṣùgbọ́n kí ni náà tẹ̀ tún béèrè lọ́wọ́ wọn náà gẹ́gẹ́ bó tiẹ̀ ṣe gbà mí lálejò náà wípé ojú wo gan-an ni rẹ́ fi wò ó ọwọ́ ta ni a lè pè ní agbára adùn ìdílé ọwọ́ ta ló wà gan-an. gẹ́gẹ́ bí èmi o hmm. tí mo jẹ́ obìnrin èmi ní lọ́kàn pé ọwọ́ ọkùnrin ni adùn ìdílé ìgbéyàwó ló yẹ hmm. kó wà jù kékeré lóòótọ́ a máa sọ pé obìnrin ló ní ilé obìnrin ló nílé àmọ́ púpọ̀ nínú ẹ̀ ọwọ́ ọkùnrin ló yẹ kó ti wọ́ wá a lè sọ wípé bí obìnrin ló nílé kó jẹ́ pé obìnrin náà ló máa mú adùn lóòótọ́ àwa ni adùn àwa obìnrin la dùn nígbéyàwó àmọ́ pàtàkì bẹ̀ jùlọ ni pé gbogbo ẹ̀rí ẹ kó pọ̀ lọ́wọ́ ọkùnrin èmi ní tèmi o ọwọ́ ọkùnrin ló yẹ kí a ìgbéyàwó kó ti wọ́ wá ló yẹ kí ọwọ́ ọkọ kí adùn ìgbéyàwó kó ti pọ̀ ju ọwọ́ obìnrin lọ ẹ wo lórí ètò yìí sẹ̀ ẹ jókòó ẹ má tì í lọ ẹ wọ nǹkan fìdílé àṣewà lórí ètò. ẹ wo tó wá di pé wà á lé wọn pé ká tún sáré lọ sókè lọhùn èmi á jẹ́ kó yé wọn wípé ìwọ sọ wípé ọwọ́ ọkùnrin ni ó yẹ kémi náà jẹ́ kó yé àwọn obìnrin náà tó ń gbọ́ mi nínú ilé tàbí níbikíbi tẹ́yìn náà wà tètè láǹfààní láti máa wò wá wípé ọwọ́ obìnrin òun ni èmi mọ̀ wípé agbára àti adùn ìgbéyàwó agbára yẹn ló wà ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé ó fẹ́ ràn wá lọ sókè ṣùgbọ́n àbí ká máa yànnà náà síwájú sí. ẹ a máa lọ sókè náà tó ti padà dé èmi àti ṣògo rẹ ní kejì àṣìwà ní kalẹ̀ mhm. ẹ wò ẹ wà à ń bọ̀ wá.